Hum? Um Deus. É. Não conheço. Hum? ẹgbẹ́ ìwé ní ìmọ̀ ní ìmọ̀ ní ìṣẹ́. bí ẹ bá ṣáàjì ẹ bí ẹ ṣáàjì. mi ò ṣáàjì ọgbà fún táì wọn lè sọ pé wíwà kí n ṣáàjì tí wọn kọ lè sọ́njẹ́ nípa ìlú táì. ọkọ̀ wa lójú ṣáàjì yẹn lóye mi lẹ́nu ìlú táì kọ́ máa ń ṣáàjì. ẹ ẹ kó tàn báyẹn. bóyá fóònù yìí ní ìṣẹ́ tẹ̀. mi tí ì lo fóònù ilé ẹni fẹ́lẹ̀ bóyá fẹ́ tí gbọ̀nyẹ̀ ló ká kúndé máa tẹ̀ ní lọ. Bóyá fẹ́ tí gbọ̀nyẹ̀ ló ká kúndé máa sọ̀tàn ọ̀tọ̀ evaporate charge ju ọtọ́ lẹ́yìn kúrò ní ẹ̀kú. to títàn إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adápẹ́ fún ọlọ́mọba allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún anábíwa muhammad sallallahu alayhi wa sallama kí ọlọ́run ọlọ́run ìmọ̀ bẹ pẹ̀lú àwọn sọ̀hábẹ̀ ń ṣe ọlọ́run àwọn aráàlú ń ṣe ọlọ́run ọba wọ́n máa ẹni kọ̀ọ̀kan wa ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run allah subhanahu wa ta'ala adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ń dá ẹ̀mí oníkálùkù wá sí tó ṣe ṣe rọrùn fún wa tí ọlọ́run ọba tó lábọ̀ wá lọ́rùn nínú oṣù rọmọdán àwọn abẹ ọlọ́run ọba aláàṣùlùhánàhù ọ̀tàlẹ́ kí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkálùkù wa wọlé àtẹ́kàn ṣoṣo ọlọ́run ọba a máa tẹ̀síwájú. lórí àgbéyẹ̀wò tafsir suratul furqan quran chapter twenty five látòrí àyà forty eight. أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمتي وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا الله الله سبحانه وتعالى ó sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallama ọlọ́run pé oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin pàtàkì jùlọ àwọn aláìní nígbàgbọ́ nínú bíbẹ ọlọ́run àwọn aláìní nígbàgbọ́ nínú kápá ọlọ́run agbára ọlọ́run àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn tí wọ́n ní ẹ̀sìn ọlọ́run ọba kì í ṣe ẹ̀sìn òdodo àwọn tí wọ́n ní kò sí ọlọ́run ilé ayé kan ń bẹ lásán lásán ni ó ń dá abẹ fúnra rẹ̀ ni kò ní ẹni tó dáa kò lẹ́ni tó ń ṣe àmójútó rẹ̀ ọlọ́niwà huwa lẹ́dí arsalariya habusoro mẹ́lẹ̀ adẹ́yìn rahmati ọlọ́niwà ọlọ́run ọba òun ni òun lòun rán lòun gbé dìde atẹ́gùn tí ó mọ̀ fẹ́ lọ́tún tí ó mọ̀ fẹ́ lọ́sì àríyá tó dá sí pé fífẹ́ rẹ̀ bó ṣòro mẹ́lẹ́yà dayé rahmati kó lè ba lè máa jẹ́ tí yóò mọ mú ìró òdùnnú wá fún yín nígbà atẹ́gùn bá ti fẹ́ ilé oyin yóò dùn ara yóò balẹ̀ torí pé iná ọmọ tẹ́ ẹ̀ máa retí lẹ́yìn ìgbà náà nínú orí ọlọ́run ọba nínú orí tá a máa retí lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà tí atẹ́gùn bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ lọ́tún lọ́sì òun náà ní orí òjò ìsọ̀kalẹ̀ òjò láti òkè sánmà òun ni ọlọ́run bá allah subhanahu wa ta'ala ọlọ́run wa anzalna mina sàmá ima àǹtọ̀wòrọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí atẹ́gùn bá ń fẹ́ lọ́tún lọ́sì. tó ń fẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ètò fún yín ní ròó ìró òdùnnú orí ọlọ́run ọba tó fẹ́ sọ̀kalẹ̀ nínú rẹ̀ òun náà ni òjò gẹ́gẹ́ bá a ṣe wí ọlọ́run ní òun ọlọ́run ọba wá sọ̀kalẹ̀ máa àǹtọ̀húrọ̀ látòkè sánmà òun ọlọ́run sọ òjò kalẹ̀ fún yín omi tó omi tó ní kálukú wa náà má a mọ nfààní rẹ a mọ orí rẹ a máa ń lò ó fún lílo wa nílé láti fi wẹ láti fi jẹ láti fi ṣètò ilé bẹ́ẹ̀ ó mọ débi pé a máa ń lò láti fi ṣe ìmọ́tótó tẹ̀sìn bẹ́ẹ̀ bá níwẹ̀ kan tó jẹ́ wẹ́ẹ̀sì tí ó wẹ̀ bí ìwẹ̀ jánábà bí ìwà haidọ̀ táwọn obìnrin bá parí nǹkan oṣù wọn ọ̀ràn yẹn ni fún wọn láti wẹ̀ obìnrin tó bímọ tẹ́jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ bímọ bá dá ọ̀ràn yẹn ni fún láti wẹ̀ ìwẹ́ lè kì í kẹ̀ sí pé ní omi ni wọ́n máa ń lò omi tó mọ́ ni omi tó mọ́ dáadáa tẹ́gbìn òrò papọ̀ mọ́ tẹ́gbìn òborí rẹ̀ kódà bí n tó mọ́ bá rò papọ̀ mọ́ tó báyìí lè borí rẹ̀ omi ni kò ṣeé lò so omi òjò ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ó ṣe ní omi mímọ́ fún wa fáǹfààní wa lè náà yíyá bí ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ọlọ́run ní nínú tí omi òjò tí ó mọ̀ ṣe fún yín nínú oore tó wọn ọlọ́run gbà lérò fún wa tó fi ń rọ òjò fún wa láti òkè sánmà lè ní ìyá bẹ́lẹ́dẹ́ta mẹ́ta láti lè yé àwọn ilẹ̀ tí wọ́n ti kú látara àìrómi ilẹ̀ a máa kú nígbà tí ò bá sómi àwọn ilẹ̀ náà bí èèyàn bá rìn lórí wọn eruku bẹ yóò pọ̀ gbẹ gbé ọkọ̀ bá gbẹ eruku bẹ yóò pọ̀ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ewé egbò tó bá ń bẹ lórí àwọn ilẹ̀ náà yóò jẹ́ àwọn nǹkan tó dá sí pé ó ti gbẹ wọ́n máa ń gbẹ wọ́n máa ń jóná. ó máa ń jẹ́ nǹkan tó máa ń gbẹ tó máa ń jóná nínú àwọn nǹkan bóyá ilẹ̀ gbé ni àbáwọn kan tó ti ń bẹ lórílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n á jóná ewé green yóò fẹ́ wọ́n lórí ẹ̀ gbogbo àwọn igi ńláńláńláńláńlá tí wọ́n ní ewé nígbà tí ilẹ̀ bá di ilẹ̀ ọ̀gbẹ́lẹ̀ tó ti gbẹ àwọn ewé ni àwọn igi ńláńlá ewé ibẹ̀ yóò mọ̀ rí bọ́ wọ́n á ti gbẹ bẹ́ẹ̀ bá lẹ gbin àgbàdo kó lè bá lè wù kó lè wù bẹ́ẹ̀ gbin tẹ́ẹ̀jẹ́ tẹ́ẹ̀ tí kò ní wù yóò jóná mọ́lẹ̀ ni irú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ la máa ń sọ yí pé ilẹ̀ tí ó ti kú ọlọ́run ní bóun ọlọ́run bá sọ òjò kalẹ̀ lè nú ìyàbíhì ìbálòdẹ̀tẹ̀ mẹ́yìtà òun sọ òjò kalẹ̀ kí àwọn ilẹ̀ tó bá tó ti kú kán lè ba lè yè kó lè wúlò fún yín kán lè tún ṣe yín láǹfààní lẹ́ẹ̀kan sí i. wọnà kíyàwó mímọ kọlákùnà àná àmọ́ wà àná sí yàkẹ́sí rọ̀ ọlọ́run ní bákan náà lára èròǹgbò wọn ọlọ́run tó fi máa ń so ojú kalẹ̀ òun náà ni kí òun ọlọ́run lè ba lè fún àwọn dábà àwọn ẹran ọ̀sìn ẹran gbó ẹran gbòòrò láti lè fún wọn ní mímumu jama ràkúnmí bó ṣe lágbára tó ó nídìí omi bẹ́ẹ̀ náà lẹ́sìn pé ràkúnmí ó bá mumi wọ́n ní má mumi ogójì ọjọ́ kalẹ̀ tí ó mú ó tún lè mọ́mi míì yóò fẹ́ tógójì ọjọ́ torí ẹ̀ ó lè rìn ní oṣù kan láì ní mọ́mi àmọ́ gbà tí ó bá mọ́mi jẹmọ́ ẹ lè bá pín nínú omi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ litres ni máa ń mu ọlọ́run ní látara tó wọn náà bá sọ òjò kalẹ̀ ràkúnmí ó mọ́mi ẹṣin ó mọ́mi kìnìún ó mọ́mi gbogbo àwọn ẹran pátá pé mọ́lógbò tá à ń ṣe lé gbogbo tí gbogbo tó ń pè lẹ́ranko gbogbo ẹ̀ ni wọ́n mú mi. wà á nà sí ìyàkẹ̀ sí rọ̀ bákan náà àwọn ọmọ nìyẹn náà àwọn náà gbẹ́yìn bẹ́ẹ̀ bá a bá rómi jama kí ni ó ṣẹlẹ̀ á kú èèyàn lè lo oṣù méjì mẹ́ta mẹ́rin láì jẹun àmọ́ wọn ò bí yẹn dá kí yẹn má mú mi àwọn kan máa ń pe kinní kan ní hunger strike òun ni kí wọ́n ṣe ìwọ́de kí wọ́n fi ẹ̀hónú han ìjọba lára àwọn ìlànà àwọn èbó ìlànà tí ò fẹ́ kọ́ mu wọ́n ní tọ́jú pé ìjọba ò fún wa ná tọ àwọn aráàlú à ń lọ fún hunger strike àfẹ́ strike kí ni strike náà à ní jẹun à ní jẹun àárọ̀ à ní jẹtọ̀sán à ní jẹtalẹ́ àmọ̀ dìbìpanú àmọ̀ fìbìpara wa ilé náà ń pè ní hunger strike jama má ṣe wọ́n ṣe hunger strike tó iye òní mọ́ ah, mọ́ mi o wọn gbọ́dọ̀ mọ́ mọ́ mi èyàn lè ṣe water strike kéèyàn lóun yin omi lódì àìyin omi lódì torí ẹ àǹfààní ti omi tó ń fún wa jama kò kéré bọ́lá bá ka omi kúrò lẹ̀ tí ò sómi lórí ilẹ̀ mọ́ gbogbo tó bẹ lórí ilẹ̀ jama yóò kú ni àti ẹyìn àtẹranko àti igi àtẹwé gbogbo ẹ̀ náà ní wúlò mọ́. torí ẹ̀ lọ́lọ́run bá allah subhanahu wa ta'ala fi sọ fún wa ọlọ́ni wàlàkọ́dé sọ́rọ́ fúnná hùbẹ̀yìnà hùmìnìyà dẹ́kẹ̀rù fàábà akísàrù náà sí ilẹ̀ kúfúrọ́. ọlọ́run ní ẹ̀rí omi òjò tó wọn lọ́n sọ kalẹ̀ fún yín nígbà tí yóò mọ ọrọ̀ yóò rọ nígbà yóò rọ àrọ̀ ọ̀dá yóò mọ ọrọ̀ tí ò ní fẹ́ dá ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ nígbà sì nìyí ọlọ́run ni nítorí ẹ kó rọ̀ rọ̀ lọ́dọ̀ gbogbo pé òjò ló bolẹ̀ òjò ló sú yìí ọlọ́run sì ní kí atẹ́gùn kó wọ kúrò kó wọ lọ kọ́ńtì mi kó wọ ìlọ kó wọ lọ síbi ibòmí kó wọ lọ sí ààyè ibòmí tó bá sì wọ ọlọ́run sì nìyí níbi tóòrùn ti mú han han han táàtì ẹ̀rí tí pé òjò lè rọ̀ rárá bó ṣe wulẹ̀ kó mọ́ àwọn táwọn ti wá rí ẹ̀ ṣíṣú jò ọlọ́run sì fi atẹ́gùn wọ òjò titi wọn wá sọ́dọ̀ titi wa láti ah, kódà e. kódà kò tiẹ̀ fún wa ní kíní kankan rárá kódà ọ̀n nótìsì ni ẹgbẹ́ ẹni gbọ́dọ̀ mọ́ ń kọ lẹ́tà gbọ́dọ̀ wá ó kàn bá wa ó kàn sùn báyìí ó sí rọ̀ ni lórí àwọn ni jama fura ń bọ́ lẹ̀ náà ni irú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní tó bá wù ní omi òjò ju ara yín lọ wọn máa fún yín ní omi òjò ju ara yín lọ àwọn mi ò rí púpọ̀ àwọn mi ò rí kékeré àwọn mi ò ní rí àwọn mi ò rí jẹmọ olúwa wa kì í ṣàdédé mọ ọwọ́ òjò kúrò lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ àwọn aráàlú bí bá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ aráàlú níbi ìkọjá àlọ́fin ọlọ́run ìtàpásòfin ọlọ́run ní máa ń mú kí ọlọ́run ọba nìyí kó wọ́ òjò tó fẹ́ rọ̀ fún wa kó wọ́ ọ lọ síbòmí láti máa ń sọ fún wa ẹ̀ṣẹ̀ ìtàpásófin ọlọ́run ìtakòtò ọlọ́run ìbọ́lọ́run wá orogún ìmọ̀sìn ọlọ́run ìmọ̀tẹ̀lé òfin ọlọ́run nínú àwọn òfin lọ́kàn ìjọkọ̀ tọ́lọ́run pa wá láṣẹ ká má mú tí ká má mú gbó ká má mú kú mu ká gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu ká tọ́jú àwọn bàbá wa àwọn ìyá wa kátọ́jú àwọn ọmọ wa jẹ̀mọ́ lẹ́yìn bá figi gún àwọn òfin ọlọ́run ọba yìí ibi tọ́lọ́run ó gbà yọ sílé ọlọ́run nìkan ló mọ̀ lára èjò lára ẹni òjò ń bẹ ọlọ́run lè ká òjò ńlẹ̀ tí ò ní rọ ẹ mọ̀ bójú bá ti lè rọ nígbà tó yẹ kó rọ oríran àwọn àrùn àìlera ni ó mọ̀ ṣẹlẹ̀ ewo kàbìtìkàbìtì níwájú orí ooru tí ó pààrọ̀ wá yí bí ara ẹlífáǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àjàkálẹ̀ àrùn tí ó mọ ṣẹlẹ̀ àbẹ̀lọ́run kọ́lọ́run kó má bá wa wí jàmá ọlọ́run nílé yàtọ̀ kẹrù òun ọlọ́run ọba nìyí òun máa ń ṣe bẹ́ẹ̀ níyàtọ̀ kẹrù kẹ́lẹ́ bá lè gbá ìkìlọ̀ kẹ́ ẹ mọ ọlọ́run lọ́lọ́run kẹsì fọ́lọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ ni. fàábà kìsàrún náà sí ìlà kò fún un rọ ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn nìyí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn máa ń ṣe aláìmoore sọ́lọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn tọ́lọ́n bá mójú wá àgbà kí wọ́n dúpẹ́ fọ́lọ́hún nǹkan míì ni wọ́n mọ̀ dúpẹ́ fún bọ́lọ́n bọ̀ báyìí tí mójú wá fún wọn bóyá ó wọ́ òdò yẹn kúrò lọ́dọ̀ wọn àgbà kí wọ́n bẹ ọlọ́run kí wọ́n tọrọ tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ lọ wá òjò lọ́dọ̀ nǹkan míì jàmbá ọmọ ènìyàn máa di kiri alkafur aláìmoore ọ̀tọ́ ọlọ́run kẹfẹ́rí aláìmoore abáramóore jẹ ọmọ ènìyàn máa rí báwọn ọlọ́run bọ̀ fẹ́ káwa mùsùlùmí ká rí bẹ́ẹ̀ òjò tá a rọ̀ bá yóò rọ̀ gan-an tó bá rọ̀ níṣẹ́jú kan kí láàsọ alihamudulilayi èyí tó rọ̀ gan-an tó rọ̀ débi pé ó rọ̀ àárọ̀ ọ̀dá tí gbogbo ilé ti kú fómi kí láàmú sọjọ mọ alihamdulilayi náà lásọ àní máa wí ní kú wí pé à ah, irú òjò burúkú wo leléyìí irú òjò sí wo leléyìí irú òjò tó òjò atúni láti rí wo leléyìí gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn yẹn máa ń sọ ọ̀rọ̀ aláìmoore fọlọ́run ọba ni àìsàn báwọn àìsàn bẹ́ẹ̀ kódà ẹni ló tẹ ní à ah, in kí yóò ronú ó dájú kó jò rọ̀ lọ nígbà tó jò bá ti pọ̀ tó rò bá tún mú náà àti ní ah kó jò rọ̀ ó dájú kó rùn mú lọ ọmọ ènìyàn jama mùsùlùmí kò dé ẹ̀lẹ́fìjà sí pé ìwọ mùsùlùmí bọ́lọ̀ bá mójú wa òun náà láàfọ̀pẹ́ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú tó kọ́ wa tó jò bá ti rọ̀ kàmánà allahumma sayyiban náà fi hàn wúlúwa wa èyí tó ń rọ kalẹ̀ yìí dákunjó wúlò fún wa yóò ṣe wá láǹfààní yóò ṣe wá lóríire yóò móríire kò wá yóò lékún oríire wa bá a ṣe máa ń sọnu pé yorùbá mọ lárúbáwá ó lè sọ yorùbá pé wọ́n lọ́ọ́ dákun eléyìí o wọ́n ṣe ní òjò kẹ́wò wọ́n ṣe ní òjò ìbànújẹ́ o wọ́n ṣe ní òjò ìbáwí o bá a ṣe máa ń sọnu. so nígbà míì tójò ò bá rọ̀ táà ń retí kójò rọ̀ islam kọ́ wa ní ẹ̀kọ́ mẹ́ta táà máa ń ṣe táà bá rójò alákọ̀ọ́kọ́ òun náà ní ká ṣàdúrà a sì máa ń ṣe a òròyìn pọ̀ o kọ́nà bá wa rọ̀jò yìí o kò sáburú bẹ́ẹ̀ kíyàn bẹ lọ́run kó rọ òjò fún ni ọ̀nà alákọ̀ọ́kọ́ nù eléyìí ò ní di pé ẹ̀pẹ̀ nìkan jókòó orí ìrìn ló wà ní orí ìjókòó ló wà ní orí inú ọkọ̀ ló wà ibikíbi kó wulẹ̀ kó bára rẹ̀ ah, orí ìmọ̀ àpọ̀ orí ìmọ̀ àpọ̀ abẹ́lọ́ nǹkan náà fún wa lójú òjò bá ń lọ ẹlẹ́ẹ̀kejì ni kí kí màmú bẹ́lọ́n fún wa lórí múmbàrí níjọ jímọ̀ kí wọ́n bẹ́lọ́n fún wa lórí múmbàrí bá bọ́mọ wà lọ́wọ́ yóò na ìka wọn na ìka wọn wà bẹ ọlọ́run fún wa ìwọ ọlọ́run dákun bá wa rọjò òjò àlùbáríkà bá wa rọ òjò rẹ bá wa sọ kalẹ̀ òjò tí ó bí àlàáfíà rí atẹ́gùn rí òórùn rí sọ́kalẹ̀ fún wa tí mọ́mú bá ti ń ṣàdúrà yìí àwa náà sì máa ṣe àmì àmì àmì níta àmọ́ ṣe nu eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni ká ṣe tí wọ́n ń pè ní sọ́látò ẹ̀sìtìsọ́ sọ́látò ẹ̀sìtìsọ́ òun nígbà tí ìmọ̀ọ́mù lu ìmọ̀ọ́mù central mosque tí wọ́n kó wa lẹ́yìn tá a lọ odi ìlú a lọ odi ìlú débi pé aṣọ tí mọ̀ọ́mù wọ̀ gan-an ìmọ̀mù ó wọ aṣọ ni àtòrí kòdì ni wọ́n yí tó bá pa agbádá lọ́wọ́ wọ̀ ni wọ́n yí agbádá lè sódì wọ́n yí sódì wọ́n ṣe wọ̀nù. bó sì jẹ́ kóòtù náà lọ́wọ́ náà ni yóò yí sódì náà ni bó ṣe jàlábíà náà ni wọ́n yí sódì ni. mo wa bẹ lọ́wọ́ ìgbàlè ìgbàláyé wà fún ìmọ̀ọ́mù láti nawọ́ wọ́n na ọwọ́ wọn apá wọn mọ́wọ́ wọn kan nà án sókè kán wá fẹ́ débi pé kápẹ́ mọ́mọ́ bá wọ ohun tó bo èjìká èyí ò fẹ́ lè mọ rí irun abíyá mọ́mù eléyìí là ní sọlá tí wọ́n lè ṣe kọ́ jẹ̀mọ́ mùsùlùmí ọ̀nà mẹ́ta tọ́lọ̀ ń gbà wá láàyè nìyí tá a fi máa tọrọ òjò lọ́dọ̀ ọlọ́run kò sẹ́lẹ̀ kẹ́ni rẹ̀ táfi wá ní ẹ̀ẹ́ ẹja lọ bẹ ẹyẹ ẹlú ìlú ẹyẹ kan bẹ nílẹ̀ yorùbá lára àwọn ẹyẹ tọ́lọ́run dá náà ni yorùbá gbà pé bẹ́yẹ yìí bá ti ń ké ní àkéjù ẹyẹ ni máa mójó wa ó máa wá bẹ ẹlú ìlú fún wa lómi ẹlú ìlú fún wa lójó yorùbá yìí kan náà náà tó wù àkà wọ́n wù ọ̀dájú wọ́n tún máa ń fi òwe kan bú ẹyẹ yìí wọ́n ní ẹ̀lú ìlú tó fa òjò ṣègbórí ara naa náà lè ló fà lé lórí ẹ̀yẹ tẹ̀ ń tọrọ kó fún yín lómi kó fún yín lójò tó wá fún yín tán ẹ, ní ló fojò àwárí wa àwárí léwọ̀ ìwọ ló rí léwọ̀ orí igi orí ìwọ náà náà dàlé lórí gbogbo eléyìí yóò takò òfin ọlọ́run ọ̀nà míì táwọn ẹlẹ́mìí máa ń lò kí wọ́n máa wo àwọn ìràwọ̀ kí wọ́n máa omi kalẹ̀ yóò rọ òjò kalẹ̀ eléyìí ọ̀nà kan ní tí a máa ń fi àìmoore hàn sọ́lọ̀ nílùú madina òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam lásùgbọ́ ọjọ́ náà nígbà táwọn ẹbí dé mọ́ṣáláṣí tán kínú tán ànábì wá ní ó ní ọlọ́run bóun sọ̀rọ̀ fọlọ́ ní á ó ń bẹ nínú àwọn ènìyàn tó rẹ́sìpọ̀ látara òjò tó jòrọ̀ yìí mọ́mìnú bí wàkáàfin bilkawaki àwọn tí wọ́n tún lékún ìgbàgbọ́ wọn sọ́lọ́hun tí wọ́n sì ní ṣe ìgbàgbọ́ wípé ìràwọ̀ òun ló rọ òjò ìràwọ̀ ló mójò wá ó láwọn kan nìyí àwọn kan nìyí káàfin bẹ̀lá wà mọ́mìn bí kan wá kí àwọn kan wá ní ara o ọlọ́run kan ló mójú wá o ìràwọ̀ kíní kan tó jáde láyé àná ni ìràwọ̀ kùtùbí lọ́jì mí ni àbí anájúmù kùtùbí ni ìràwọ̀ kíní kan ló mójú wá kí lànàbí fi ròyìn wọn ànábì ní kọ́lọ̀ sọ pé káàfin bí wà mọ́mìn bí kan wá kí àwọn eléyìí ò wọn ò nígbàgbọ́ lú ọlọ́run torí pé wọ́n fi àìmoore hàn sọ́lọ̀ bí wọ́n bá fa àìmoore hàn sọ́lọ̀ yìí máa ń sọ̀yàn di kẹfẹ́rí nígbà míì gan tí yóò kúrò nínú ìsìlámù torí ẹ̀ gbogbo ọlọ́run bá mú wá fún wa ó kéré ó tóbi ó pọ̀ látara aya látara ọkọ látara ọmọ látara òwò látara àlàáfíà látara ẹ̀sìn ìtọ́lọ́ bá ti mú wá fún wa ẹ̀jẹ̀ á fi ẹ̀mí ìmoore ọlọ́run á dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ òun tó mú kékeré náà wá náà ló ní kápá kó mọ̀ fún wa kékeré o ó sì lágbára kó fún wa ní tó jù bẹ́ẹ̀ lọ so àyèfi ẹ̀mí ìmoore àyèfi hàn sọlọ́run bẹ́ẹ̀ ni ó wàá bímọ tán ó wàá lọ bí omi ọ̀sùn mo dúpẹ́ o ìmọ̀ sọmọ náà ní ọ̀sùn gbèmí ó lọ bí irin ògún ṣeun o ògún lánàá lélẹ́yìí o ògún bí yìí ògún fún wa lélẹ́yìí gbogbo eléyìí kò sí nínú ẹ̀sìn bí yàrá bá nílà ká ìjàmbá mùsùlùmí kò ní máa sọ eléyìí ká má ti sọ pé tó tako òfin ọlọ́run tó tako ìlànà ọlọ́run ọba ni olúwa wa ọba dẹ́dà tó dá gbogbo nǹkan òun náà là máa ń dúpẹ́ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀lẹ́yẹ ṣùkúrù náà lẹ́yẹ ṣùkúrù lọ torí ẹ̀ bẹ́ẹ̀ ọmọ èdè ènìyàn bá ṣe oore fún wa á fọpẹ́ mọ ọmọ èdè ènìyàn náà torí pé bẹ́nikẹ́ni pé yorùbá ti fi ọpẹ́ mọ ọmọ èdè ènìyàn àti lè máa fi ọpẹ́ mọ ọlọ́run tó bá ṣoore fún ni kí máa lè ní lára torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí eléyìí ni bá sọ fún wa nínú àyà yìí ọlọ́run wọlé ọkọ̀ sọ́rọ́ fúnà hùbẹ́yìn náà wò ní ẹ̀dàkẹ́rù fàábà akísàrù náà sí ìlà kùfù ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn yìí wọ́n yálà ìmoore sọ́lọ́run látara òjò yálà ọlọ́run rọ́jò fún wọn ní ní pípọ̀ ní àbóràn ní kékeré ní àbókò tí ẹ rọ̀jò fún wọn ní wọ́n ya láìmoore sọ́lọ́run ọba wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ́run wọ́n ṣàì nígbàgbọ́ sí agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run. ولو شئنا لبعثنا في كل قرية نذيرا ọlọ́run ní tó bá wo ohun ọlọ́run gbogbo ìlú kọ̀ọ̀kan lòun mọ̀ gbé àwọn olùpèpè àwọn olùkìlọ̀ lòun mọ̀ gbé dìde ìlú báyìí ìwọ yìí gbogbo ẹ̀ dìde ń bẹ̀ mọ́ kìlọ̀ fáwọn aráàlú rẹ̀ ìwọ náà ìlú báyìí ìwọ lágbájá dìde mọ́ kìlọ̀ fáwọn aráàlú rẹ̀ gbogbo ìlú gbogbo ìlú gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ àbá yóò mú ọmọ abínibí ibẹ̀ tó wo ni kó máa pèpè sójú ọ̀nà òun ọlọ́run kó máa ṣe kìlọ̀ fáwọn ènìyàn tán bẹ́ẹ̀ tó bá wò wọ́n ọlọ́run lọ́run lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kò ṣe bẹ́ẹ̀ láti mọ̀ mọ̀ pé ìtọ́lọ́wọ́n ọba ò bá ṣe jẹ̀mọ́ kì í ṣe pé kò sí nínú agbára ọlọ́run àá agbára ọlọ́run kò láàlà bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè sọ pé agbára ọlọ́run ò jù báyìí lọ rárá agbára ọlọ́run ò ní àlà kò sí tọ́lọ́run bó lè ṣe àfihàn tí yóò bá fẹ́ ṣe lókun so kò tọ́ fún ni ká sọ nígbà tọ́lọ́run bó ti lè ṣe òun ní ìkó lágbára rẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o wàláì bẹ́ẹ̀ kọ́ o èyí tó ṣe ó lágbára rẹ̀ èyí tí ò ṣe ó lágbára rẹ̀ èyí tó fún wa ó lágbára ẹ̀ èyí tá à ń retí náà tá à ń bẹ̀ẹ́ fún náà ó lágbára rẹ̀ torí ẹ̀ àdéhùn torí nígbà tí o ti fún wa nìyí ká wá lọ wá bá nǹkan tí ò tó ọlọ́run àjákù ilẹ̀kùn fáànù tó ti bàjẹ́ ó lè lómi máa ń pè lọ́lọ́run ẹlòmí ò lọ síbi odò odò jẹ́ pé ẹlòmí yàgbẹ́ sí yóò ti lọ máa ń sọ pé òun béèrè gbá òun béèrè àwo ọlọ́ni wa làwọn sí iná làbà àfìnà àfikún lè kọ́rọ̀ ìyàtì nàzírọ̀ tó bá wò wọn ọlọ́run òun agbẹ́dìde ní ìlú kọ̀ọ̀kan àwọn tí ó mọ̀ jẹ́ olùkìlọ̀ ní àwọn ìlú kọ̀ọ̀kan àmọ́ فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا ọlọ́run ní wọ muhammad sallallahu alayhi wa sallama fàlà tó tẹ̀ kàfìrínà mọ́ tẹ̀lé lànà àwọn kẹfẹ́rí ìlànà wọn tí wọ́n wí tán fi ń takò tọ́lọ́run tán fi ń ṣàìmóore sọ́lọ́run tán fi ń fi àìnígbàgbọ́ nínú ìjọkan ṣoṣo ọlọ́run bá nílẹ̀ ọlọ́run ní mọ́ tẹ̀lé o wọ́n takò alukurhani wọ́n mọ́tẹ̀lé wọn wọ́n takò ẹ́ mọ́tẹ̀lé wọn kí tá a sọ̀kalẹ̀ fún ẹ òun náà ní kó o nígbàgbọ́ sí òun ni o ọlọ́niwa jáhìdì hùn bíhi jihadan kẹbírọ̀ ọlọ́niwa muhammad sallallahu alayhi wa sallam tó bá di àsìkò kó bá wọn jagun bá wọn jagun bẹ́ẹ̀ ni kò sáàyè fún wọn mọ́ ayé ìjọ́hun ni wọ́n máa ń ka yín mọ́lé wọ́n mọ̀ pa yín pàkúpà ọlọ́lọ́mọ iye mùsùlùmí tí wọ́n pa nílùú mọ́kà tánà ẹbí ó sì ṣe kankan nígbà ọlọ́run ò yọ̀ǹda fún un débi pé ìnira yìí pọ̀ àrẹ́bì ní káwọn mùsùlùmí gbà náà kí wọ́n sá kúrò nílùú kan lọ farapamọ́ àwọn míì nínú wọn wá sí áfíríkà mébà yìí nílùú abyssinia ìlú ethiopia àwọn míì nínú wọn nìyí wọ́n sá kúrò wọ́n lọ lúgbòmíì wọ́n lọ forí pamọ́ pípa yìí pọ̀ ìnira yìí pọ̀ máa dé màdínà náà ní wà nábì mọ́ dájú kan wọ́n wọ́n bá ti gbọ́wọ́ ìwọ̀n náà gbọ́wọ́ wọ́n bá fẹ́ pa yín ẹ̀yìn náà rẹ́dí ẹ̀ ti pa wọ́n ó ti tó gẹ́ ó níbi tó ń sá lọ mọ́ wàjá yìí hùn bí hì jihad kẹ̀bí rọ̀ ọlọ́run ní jihad ni ó bá wọn ṣe wọ́n bá béèrè fún eléyìí ni ó bá wọn ṣe torí ẹ̀ ààyà yìí yóò mọ rinlẹ̀ fún wa wípé kò sí òjíṣẹ́ kan olùkìlọ̀ kan tọ́lọ́wọ́ tó wá gbéǹde mọ́lẹ́ yànnàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kò ti sọ bẹ́ẹ̀ fún wa wàlá òsì ìnàlábà àtìlá fèkúlè kọ́rìyà ti nàdírọ̀ tó bá wọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ àmọ́ wọn ṣe bẹ́ẹ̀ muhammad sallallahu alayhi wa sallam òun lànàbí gbẹ̀yìn. tó dájú pé gbẹnikẹ́ni tó bá gbọ́ ìpìkú ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam tí ò bá gbà á ó ń tọ̀ ń ó ń fira rẹ̀ ṣeré ẹ ó ń fira rẹ̀ ṣeré ó fàtúbọ̀tán rẹ̀ ó fi ṣeré ni. وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح الحجاج وجعل بينهما برزخا وحجرا محجورا ọlọ́run nínú agbára òun ọlọ́run ìkápọ̀ òun ọlọ́run kẹ́yìn ọmọ ènìyàn kẹ́ lè mọ̀ yí pé ọlọ́run ń bẹ̀ ó lágbára ó ní ìkápá agbára tí ò lálà ìkápá tí ò lódiwọ̀n òun nìkan náà ni ìjọsìn tọ́ sí ọlọ́run wá ń pè wá sí àwọn tọ́lọ́run ọba tó ṣe nínú agbára rẹ̀ tẹ́nìkan ò lè jáde pé òun lòún ṣerú ẹ̀ àfi ọlọ́run tó ń sọ tó ń fi ti ló ń fi ara rẹ̀ ti sí nínú kùrọ̀hánì kẹrẹ nínú ẹ̀ ọlọ́run wa wọn lẹ́dí mọ́rajà ìbáhọ̀rọ̀ yìí ni ọlọ́run wọn ọlọ́run bá allah subhanahu wa ta'ala mọ́rajà ìbáhọ̀rọ̀ yìí òun ọlọ́run òun lòún dá odò ńláńlá méjì mọ́rajà ìbáhọ̀rọ̀ yìí ni odò ńláńlá nù tó dá sí pé kò síbi tó dé lórí mẹ́rẹ̀ẹ́lẹ́ ayé tó ò ní máa ráwọn odò méjèèjì yìí hádá àdúgbòhùn fúnrọ ìkan òun ní àwọn odò àtàrà rẹ̀ òun làwọn tó ń súnlẹ̀ ti ń jáde àtàrà rẹ̀ òun làwọn odò tó ń sàn ti ń jáde àtàrà rẹ̀ òun ní àwọn odò abàtà ti ń jáde agbo furọd bó bá fi ẹnu ó rí pé kò ní koro yóò dùn ẹ yóò dùn àwọn eléyìí ni odò tó ń sàn lára wọn nù odò tó ń sàn lára ẹ̀ ni èyí tó lálẹ́ sún ara ẹ̀ náà ni eléyìí ló sì pọ̀ káàkiri láwùjọ ọmọnìyàn láyé fáfàní wa ni kó má jẹ́ ìran odò ẹlẹ́ẹ̀kejì odò tó ń dùn nìtúlẹ̀ jẹ́ pítọ̀ ta bá gbẹ́ ta bá rí odò tó bá sàn ládùúgbò wa jẹ̀mọ́ tó bá bù sẹ́ni báyìí fún ah òmìnirẹ́lẹ̀ olókọ́jù orílẹ̀ yìí máa ń dùn yìí máa ń pọ̀ káàkiri wàhálà mílíọ̀nù jáde ọlọ́ọ̀ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni odò odò abomiyọ̀ olómi ẹ omi Eh, tó bá bomi ẹ̀sẹ̀ ní báyìí iyọ̀ ni. omi iyọ̀ eléyìí ò ní òun òfin bẹ́ẹ̀ wọ́pọ̀ káàkiri òun dá wà ní kì í ṣe odò tí máa ń sàn odò tó dá wà ní jẹmọ torí ẹ ẹ rí i pé bí èèyàn bá súnmọ́ àyíká rẹ̀ èyàn ò lè rí omi tó ń yọ̀ tó bá lọ omi ọkọ̀ òlú òkè omi ọdẹ haúsá omi tó mọ̀ rí omi tó dùn ní àmọ́ tẹ́ bá fi ń súnmọ́ èkó tẹ́ fi ń súnmọ́ òkun lẹ́tì mọ́ rómi yọ̀ tó bá dá íláńdì ẹ bọ́wọ́ mi ń bẹ jẹ̀mọ́ tó bá bù báyìí tó rò bóyá nọ́mbà ni tó bá fi ṣàlùwàlá tó bá bù sẹ́nu báyìí tó bá yẹ tú báyìí ó mọ̀ dá ẹ̀jẹ̀ lẹ́nu ni torí pé iyọ̀ bẹ̀ mú pé yóò mọ bẹ́yàn láhán yóò mọ bẹ́yàn ní ètè ni mílíọ̀nù ní hujaj àwọn odò bá mi odò ńlá mi irú odò bẹ́ẹ̀ jẹ́ máa àyè ń lo fún nǹkan oko tẹ bá lo fún nǹkan oko nǹkan oko yóò bàjẹ́ tẹ bá lo fún nǹkan oko yóò bàjẹ́ ẹ à kò sómi ẹ tẹ bá bu sórí oko àgbàdo lẹ́gbẹ̀ẹ́ ní ẹwà ní gbogbo ẹ̀ yóò bàjẹ́ torí pé iyọ̀ ni kò dàbí omi omi omi àkọ́kọ́ ni èyí tí máa ń dùn ẹ̀rí pọ́lọ́n ṣòro fún wa púpọ̀ jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́run náà ọlọ́run bá lòun dá odò méjèèjì yìí o òun lòun dá o mọ́rọ́dà ìbáhùrẹ́ ni hàdà àdùn fúrọ́ọ̀tún wàhádà abẹ́lẹ́hùn ìjẹ́jùn ọlọ́run wá alábẹ́yìn náà hùmà bárí zákọ́ wàhídìrọ̀ máhìdìrọ̀ òun ọlọ́run wá ṣe láàrin odò méjèèjì yìí táwọn ń pè ní òkun àti ọ̀sà àárín méjèèjì òun ọlọ́run wá ṣe bárísáfù bárísáfù òun ni ilẹ̀ tó ga tó ga tó ó ga ju àwọn odò yìí lọ òun ọlọ́run ṣe ilẹ̀ tó ga ju àwọn odò yìí lọ wàhíjìrọ̀ màjúrọ̀ àtàwọn ilẹ̀ tó le bí òkúta bí àpáta débi pé odò eléyìí kò lè bọ́ síbí odò eléyìí náà lè bọ́ sí tọ̀hún pẹ̀lú agbára ọlọ́run jẹ̀mọ́ ẹ̀kọ́ pọ̀ fún wa nínú sátọ̀ tó fọ́ alábì tọ́lọ́run bá ń tọ́lọ́run fi ayé súrà yìí rán sọlọ́láhùn alẹ́sọ́lá alábì ọmọ tíráfù ọmọ tíráfù rí anábì ò rí kódà kó tó lè mọ anábì ò rí ní ìgbà orí omi ńlá omi ńlá kọjá táwọn anábì omi òkun bí ìgbà ìpọ́n lọ́run sọ àwọn kìíní yìí fún ni jẹ̀mọ́ òun náà mọ̀ ọ́ ọlọ́run wá ń fún láwọn ìròyìn tó ju àwùjọ rẹ̀ lọ tó ju àwùjọ ànábì lọ tó ju àwùjọ mọ́kà àwùjọ mọ̀dínà lọ wọ́n máa ń fànàbí sàlọ̀ máa fún láwọn ìròyìn yẹn kẹ́ni kan á dálé kọ́ránì kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kí wà ní ọ̀rọ̀ kí ni àwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n mọ̀ nípa omi wọ́tọ̀rọ́lọ́jì wọ́n mọ̀ nípa omi wọ́n mọ̀ nípa odò wọ́n ṣe omi a máa lo ọdún mẹ́wàá lórí omi tí ò ní wálé wọ́n ti di àjírín bàbà àbàbàjírí nínú ìmọ̀ jẹ̀mọ́ tó bá lọ tó bá bọ̀ wọ́n tún máa rí àlékún nínú mímọ̀ nípa ìlànà wọn wọ́n tún máa gbé alukoro alikẹ́rì mu ni bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi ò kẹ́kọ̀ọ́ ni abẹ́rẹ́ ni kàmá bó ṣe wá rí gbogbo ìlànà ìmọ̀ ilé ayé nìyẹn ẹ mọ̀ rí ìpìlẹ̀ wọn ẹ mọ̀ rí kókó wọn ẹ mọ̀ ní alukurhani ògbọ́dọ̀ ṣe ń ròyìn ókè àti láàrin òkun àti ọ̀sà àti gàgáwà láàrin méjèèjì gàgáwà èyí tó ráyè sọ fún wa nù nínú àyà mi ọlọ́ni mọ̀rọ́jà libaraharaini yaltakiyani bayinahuma barizakun layabugiyani fabi ayi ala yorobikuma tukadlibani nusratu rahman ọlọ́run wọn náà bá dá odò ńláńlá méjì odò oyọ̀ àti odò adùn àwọn méjèèjì wọn ò lè pàdé wọn ò lè pàdé bọ́sẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó wọ́n dẹ̀ jẹ́ odò ńláńlá tó torí pé ọlọ́run bá ti fi kéle barizaku òun ti fi ààlà sáàdé àwọn méjèèjì wọn ò lè pàdé wọn ò lè rúpọ̀ allahu akbar ọlọ́run ni wàhíjì rọ màhìjì rọ ọlọ́run ní ẹ̀rí òkúta ilẹ̀ tó le bí òkúta òun jẹ́ kó ga jù wọn lọ báwọn odò yìí wọ́n ṣe jì tó àti ilẹ̀ náà nílẹ̀ náà ti wá ilẹ̀ yẹn wọlẹ̀ ju odò bódò ṣe wọlẹ̀ lọ ó tún wá ga sókè ju omi odò lọ allah akbar ẹ wo bíríìjì tá a máa ń gorí ẹ o ẹ ẹ gbogbo bíríìjì tí wọ́n máa kọ́ láyé yóò wọlẹ̀ ju ilẹ̀ odò lọ á sì ga ju omi odò lọ ká lè máa lè rí bàgbà kọjá tómi òfin lè gbanú ẹ kọjá omi àwọn òpó bíríìjì lè omi ò lè gbanú rẹ̀ ò lè gbanú ẹ̀ eléyìí yóò bẹ́ẹ̀ mi yóò bẹ́ẹ̀ mi yìí ọlọ́run bá ṣe barisafu ilẹ̀ ilẹ̀ ńlá ẹwọ́dọ̀ ni bó ṣe gùn sí bó ṣe fẹ̀ sí gbogbo tá à ń sọ yìí àwọn tó bá jẹ́ onímọ̀ odò wọ́n mọ̀ ní áá ẹ̀kọ́ ńlá lélẹ́yìn náà kò hàn mí kẹrin àmọ́ gbọ́dọ̀ náà bá láǹfààní tó bá bó wa rìnrìn àjò táwọn náà bá rí a lè rí i táàrí in tó ṣòpin ẹ̀ láàrin òkun àti ọ̀sà tí méjèèjì òfin pàdé a lè rí dára dára máa ṣe excursion nù ara àǹfààní kí wọ́n ṣe excursion nù kò sábúrú mẹ́jẹ̀ máa mùsùlùmí pàápàá jùlọ tó bá yẹ pé yóò fún wa láǹfààní méjì alákọ̀ọ́kọ́ yóò mú ìtẹ̀síwájú bá ọ̀rọ̀ ẹ̀sìn wa ìpáyà wa sọ́lọ̀ ìbẹ̀rù wa sọ́lọ̀ ìmójútófin ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kò sáàbùrú mbẹ àmọ́ àwọn àṣẹ excursion alọ́rírì kúrì alọ́ gbogbo kúwò alọ́ ṣe bá ẹsẹ̀ wọ́n lẹ́sẹ̀ wọ́n rán wọ́n rán èyí ò sí lẹ́sẹ̀ ìsìláàmù àbẹ́yàn ṣe excursion lọ síbi tọ́lọ́ bá ní kí èèyàn má dé torí àwọn àyè tọ́lọ́ ti bínú sáwọn èèyàn kan rí lórílẹ̀ ọlọ́run já má dé bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba òun náà nìyẹn léyìí ọlọ́ni wa wà lẹ́dí kọlákọ́mínàlmá ìbáṣẹ́rọ fàjáàláwù nẹ́sàbà wà síhìrọ̀ wà kẹ́nàrọ̀ bókà kọ̀bírọ̀ ọlọ́ni wa wà lẹ́dí ọlọ́run lóhun ọlọ́run bá yín náà bákan náà òun lòun dá mínàlmá ìbáṣẹ́rọ látara omi omi wo ni omi lọ́gbọ́lọ́gbọ́ omi tí ó jáde lára ọkùnrin àti omi tí ń bẹ lára obìnrin méjèèjì ó wà papọ̀ yóò wà á rò papọ̀ ibẹ̀ lọ́lọ́run ti ń dá táǹkì ní ọmọnìyàn bá ṣàrọ̀ gbogbo ọmọ ènìyàn pátá ìgbà ti jáde rẹ̀ lẹ́yìn babaláwa wa ádámù aleyhi salam àti yálàwà wa táǹkì ní àwọn méjèèjì ni ọlọ́run lu agbára ẹ̀ bẹ́ẹ̀ ni ó lu agbára ẹ̀ agbára ọlọ́run nìyẹn ọlọ́run lo ètò ètò ètò rẹ̀ ló lò lé wa lórí ètò náà láti máa fi ìrora náà máa lò ní tí ó bá jáde lára wa ní ó jáde lára wa tí ó bá sí ètò nìjàmá àwọn olè sọ pé ó lọ́mọ àbó olè sọ pé ọmọ ẹnìkan ló ń ṣe ètò ọlọ́run torí ẹ ìpínlẹ̀ wa nìyẹn o bíta lè má àtàwọn omi láti wá eléyìí tá a tọ́lọ̀ sọ fún wa wẹ́rẹ́ ìjàmá ibà pé yẹn jẹ́ mùsùlùmí àwọn èèyàn kan ọlọ́run ló mọ iye ọdún ọdún ọdún ọdún ọdún tí wọ́n ń gbé àìmọ̀ kan rù káàkiri wípé ọmọ ènìyàn àtàrà ọ̀bọ láti jáde ọ̀bọ ọlọ́bọ ló pinlẹ̀ wa ọ̀bọ lórí kan wa náà lórí kan ó lápá méjì àwa náà ní méjì ó lẹ́sẹ̀ méjì àwa náà lẹ́sẹ̀ méjì wọ́n náà bá sì wò lóòótọ́ ó rí i pé ọ̀bọ máa ń jọyẹ̀ lóòótọ́ láti máa fi bú yàn pẹ́rì bó ṣe ń wò bí ọ̀gbọ́n àmọ́ ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọnìyàn a fìbí kan tó papọ̀ pẹ̀lú ọ̀bọ láà láàmì náà aṣọ láàmì náà fara a pàdé a wá láti ibi kan náà bẹ́ẹ̀ wá ni a tún pàdé lọ́nà a sì ní sọrí kalẹ̀ níbì kan náà eléyìí làwọn onímọ̀ ìdílé jọ̀hún ni wọ́n mọ̀ ẹni tí ò bá gbélé lọ́wọ́ wọn ń pa ni wọ́n pẹ́ nìkan ní charles darwin nínú àwọn àgbà nínú onífìlọ́sọ́fà nínú àwọn onífìlọ́sọ́fà ni àwọn scientist jọ̀hún ni nítorí sọ ni ó ní àtàrọ̀ ọ̀bọ láti jáde ọ̀bọ ìdàgbàsókè ọ̀bọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ olódi ọmọnìyàn kùránì irọ́ ni o ọlọ́run irọ́ ni o ọlọ́run ìwà owó lẹ́dì òun ọlọ́run kálàkọ̀ nínú ẹ̀lìbá ìbáṣará òun lòun dá àwọn ọmọ ènìyàn látara kíni látara omi omi lọ́gbọ́lọ́gbọ́ tá a máa ń pè ní spam ibẹ̀ láti jáde fàjáàlá hù násábà ọlọ́run ní òun wá ṣe ọmọ ènìyàn ní násábù násábù lẹ́ni tí ó níran ó níran lọ́mọ ènìyàn kò sí ọmọ ènìyàn kan tí ò níran yẹn wípé ó bìlọ́ǹgì síbì kan àwọn kan ó bìlọ́ǹgì sí ẹ násábù ní relative ó jẹ́ mọ̀lẹ́bí àwọn kan jẹ́ mọ̀lẹ́bí rẹ wọn náà o mọ̀lẹ́bí wọn kọ́mọ ènìyàn ṣe nínú ìjàmbá kò sóńgbà ohun tó wá lálẹ́ ewu kódà yìí tó jẹ́ wèrè àwọn wèrè gbòòrò tá a bá rí gbòòrò tá a bá ni báwa náà ṣe àwọn èèyàn kan náà nìyẹn o ni sí ìrọ̀ ọlọ́run tó wá òun tó wá ṣe ẹ kátó wá ṣe àná ó tó ṣe lánàá ara wa allahu akbar lọ ọ̀nà méjèèjì tọ́mọ ènìyàn wà láyé nù tó bá wúra rẹ gẹ́gẹ́ bí èèyàn ó mọ̀ pé mọ̀lẹ́bí èèyàn kan ni ọ́ àwọn èèyàn kan mọ̀lẹ́bí rẹ ẹlẹ́ẹ̀kejì tó bá tún dàgbà dàgbà dàgbà sókè ó mọ̀ rí ẹ pé ó kéé àná àwọn èèyàn kan ọ́ àwọn èèyàn lọ́wọ́ dáadáa torí ẹ̀ ló fi dájú pé kó o bá gbọmọ tọ́ tó o gbọmọ wò kó lè di ọmọ rẹ láéláé o gbọmọ tọ́ o gbọmọ wò kó lè di ọmọ rẹ láéláé ọ̀nà gbàtà àmọ́ ń gbà di tá a sọ pé ọmọ mi gangan bàbá mi gangan ọ̀nà méjì ni ọ̀nà méjì ni o látara bíbí látara bíbí lẹ́yìn náà látara ẹ̀jẹ̀ ajáde níbi kan náà bẹ́ẹ̀ abẹ́ni kan náà ló bí wa ntọ́lọ̀ sọ fún ọ nínú àyà yìí nù ọlọ́run wa kẹ́ni ọlọ́pọ̀ kàkọ́ yírọ̀ ọlọ́run ní ẹ̀rọ wọn lọ́run ọba alágbára oníkápá lòun ọlọ́run kò sí tó wọn lọ́run bò ní lágbára láti lè ṣe. wàyà budu nàbí hundu nílẹ̀ himalaya fáwọn wàlàyà tó ń rú wàkẹ́nà káfíńwàlà rọ́bì ìfọ̀hìnrọ̀ ọlọ́run ṣùgbọ́n wàyàbùdúnà mi dúnú lọ kàkà kí ọmọ ènìyàn kí wọ́n sin ọlọ́run ọba tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí tó sì ṣètò wa bó ṣe wù ú ọmọ ènìyàn kọ́ wọ́n wá ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run máa láyà ń fáwọn èyí tí ò lè ṣe wọ́n láǹfààní wàláyà dóró òhun èyí tí ò lè kó nira bá wọn kò sí ẹnìkan tó ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ ni kò sábúrú kan tó fi kàn wọ́n wàkáyà náà lè ọlọ́lé ọmọ ènìyàn kàkà kó gbọ́rọ̀ kó tẹ̀lé òfin ọlọ́run ó di kíni ó di zọhírù ó di olùtẹ̀lé ìlànà ṣètọ́ni olùran ṣètọ́ni lọ́wọ́ ìyẹn ní olùtakòfin ọlọ́run jẹ̀mọ́ ó dọ̀wọ́ wa ìjà mẹ̀sìn ọlọ́run lọ́lọ́run ká mẹ̀sìn ọlọ́run fún ọlọ́run kò sí tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa tó ju ọlọ́run tó dá gbogbo kan lọ òun náà ni allah subhanahu wa ta'ala ìṣọ́ allah tẹ̀síwájú ní ọlọ́run abẹ́lẹ́ ọba aláà subhanahu wa ta'ala èyí tí a wí ọlọ́run fi ṣàlékún ìmánì fún wa ọlọ́lá ìlàhà ìlọ́lá wasallallahu wàlá sayyidina muhammadin وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة